ṣùgbọ́n kú omi ò yọ o yín tó o ní kí n ṣe ni mo ṣe àdébì ní kí mo ní kò ṣe nígbà òní ó ti lọ bí ọdún kan ní ìsinyìí o tẹ́ ẹ bá mi lórí oko àdébì ní bẹ́ẹ̀ ni nígbà mo ń lọ papọ̀ eré má ń lọ papọ̀ àdébì ní mo ní ọmọ ń lọ papọ̀ èmi gẹ́gẹ́ bí àgbẹ̀ mi mo. èmi ẹ̀yin lè mọ bẹ́ẹ̀ ṣe ń dáko èmi kàn mọ mọ taari ẹ̀ mọ tì sí ọ̀wọ́ ni pé ṣé ò lè ṣe báyìí ni ẹnu kó o sọ pé àyè ṣe bẹ́ẹ̀ o bàbá fẹ́ tì ràn mi ní ìsìn láti gbà irin ṣe pé nítorí ń jẹ́ àárọ̀ oko pé àwọn àwọn oko gẹ́gẹ́ bí ìṣe wọn pé sábà lóye lọ títí. ó ti wa gbọ́n pé àtìmọ́ bá sì máa dá àdéhìsì mọ̀ yàtọ̀ sí kùràánì àti ọ̀rọ̀ míì tó kan wa wá níwà ìjí ọmọnìyàn látọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run ọ̀rọ̀ tó ọrọ jẹ́ ọ̀rọ̀ ìjẹ́ ọ̀rọ̀ tó ti jẹ́ ẹ̀sìn ni ó jẹ́ ẹ̀kírun bákan ni o ẹgbàrẹ̀ bákan ni o. ìgbàgbọ́ báyìí ni ẹni ni o yóò jẹ́ wáàyè àmọ́ ọ̀rọ̀ tó bá dé pé ọ̀ lè gé lẹ́sẹ̀ àti àpapọ̀ ni kì í ṣe wáàyè ọ̀ lè gé dodo àtẹ̀wá ni kì í ṣe wáàyè ọ̀rọ̀ ọlọ́wọ́ sá fún àlébì náà ní àwọn àsìkò kan tó náà ó lè máa dá ọ̀rọ̀ ti ọpọlọ tiẹ̀ sọ tí ò ní máa gásí pé gbogbo ògbà wáyìí wáyìí wáyìí wáyìí tá a fi wá lérò pé ó ti wá di màláìka o tó pé màláìka ni wọn ò lè dá ọ̀rọ̀ ti tara tí wọn nìkan sọ ǹjọ́ ti yé so irú àwọn àsìkò yẹn àwọn sàábé tún dá àmọ̀ àwọn sọ̀hábà wọ́n dá irú àsìkò mọ̀ wọn ni mo fi mú àpẹẹrẹ méjì yẹn wá. wàmẹ̀dáàmà ti sunna wáyán níwọ̀n àgbà tí súnà wa ti wá jẹ́ wáàyí báyìí tó jẹ́ ìmísí fàyínàwó làbúdà mìnàlẹ́ àmàlẹ́bíà dandan ni lílò ó dandan ni lílò ó ní ìsìn tá a ti mọ̀ pé ìtẹ́ńpẹ̀ súnà nẹ́bí yìí ó wáàyí ni bí kùránì ṣe jẹ́ wáàyí ìyàtọ̀ ọbẹ̀ kan ni pé ní ti kùránì jìbìrù ni ó mú wá ní ti hadíìsì ọlọ́run ó máa inspire ó máa ṣípayá ọkàn ànábì láti ṣe àlàyé ntí ìbílù mú wa bá tó ti yé ntí ń pè súnmọ́ nù ìṣípayá látọ̀dọ̀ ọlọ́run tààrà fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí ó fi lè sọ nípa alukurani tọ́lọ́hún sọ̀kalẹ̀ fún nípasẹ̀ màláyíkà jìbìrìlù alayhi salam wa wa nabidha kalama ahalil bid'ah alẹ́dínà يدعون إلى bídí àti بالقرآن وترك السنة Qur'an wa tarki as-sunna àwa lọ ju ọ̀rọ̀ àwọn oníbídíà nù ọ̀rọ̀ wọn á jù àwọn tí wọ́n ń pèpè lọ síbi àdádálẹ̀ ìgbà tító pẹ̀lú Kùránì. Si àti ìgbésúná ànábì jù sílẹ̀ wàhùwà sallallahu alayhi wa sallam yuhadhiru min hadha ànábì fún ara rẹ̀ ó ń kìlọ̀ yẹn fún wa náà fa inna sunnatahu alibayan asodiq lil Qur'an dájúdájú súnà ànábì o òun ni àlàyé òdodo fún alukur'an ìyẹn báyẹn ẹ̀rí míì tó ń sọ pé dandan ni sunna dandan ni hadisi asunna anabawiya kánàtì mawjúdatan fi hayati nabi sallallahu alayhi wa sallam sunna anabi ó mà ti ń bẹ lójú ayé rẹ̀ mọ ni kì í máa ṣe lẹ́yìn ikú rẹ̀ mọ náà káwọn adásúná lẹ kó o lè gbọ́ yé o látọjú ayé òjíṣẹ́ Ọlọ́run ní súnà níbi tiwa o ìkànnàtì hiya àtọ̀ríkọ alẹ́ àmàlìyà nítorí pé súnà níbi òun ni practical way láti lè lo Quran Quran is theory Quran theory ni Quran theory formula the application of the theory and the formula is sunnah tíọ́rì ni kùránì jẹ́ bí wàá ṣe apply rẹ̀ súnà ni wàtàtìbíkì alimujassad lè ta àlìmì dì àníṣe súnà òun ni implementation ìfaraṣe fún àwọn ẹ̀kọ́ tí kùránì kọ́ wa ọ̀nà tó gbà faraṣe ntí kùránì mú wá súnà ni wàkọ̀dì bá sàhá sọ̀hábàtò rasulillah sallallahu alayhi wa sallam bàdà wàfàtìhì khashiyata àtàásùm bìkìtìmáàlì ilmi khashiyata àtàásùm bìkìtìmáàlì ilmi àwọn sàábé rẹ̀ wọ́n ti wá fọ́n súnà yẹn ká wọ́n ti spread ẹ̀ wọ́n ti tàn án kálẹ̀ lẹ́yìn ikú rẹ̀ ní ti ìpáyà pé káwọn má lọ di ẹlẹ́ṣẹ̀ nípasẹ̀ tá à ń bá lọ da aṣọ bò mọ́lẹ̀ àwọn lọ di ẹlẹ́ṣẹ̀ táwọn ò bá sọ pé bàdẹ́bí ṣe máa ń ṣe rèé bó ṣe máa ń sọ rèé wọ́n sọ súnà ànẹ́bí dorí ibùsùn ni o àwọn sọ̀hábà. So wọ́n sọ súnà ànábì wọ́n sọ ọ dé àárín òun àtìyàwó rẹ̀ Allahu akbar àwọn sọ̀hábà wọ́n jẹ́ ká mọ̀ pé tánàbì bá bá ọ̀kan nú àwọn ìyàwó ẹ̀ sùn yóò kọ́kọ́ tún lọ wẹ̀ kó tó tún súnmọ́ mìíràn wọ́n sọ ànábì dùn ní wọ́n sọ dénú ilé rẹ̀ báyìí ni ẹ̀kọ́ ń bẹ takọ̀ ẹ̀ẹ́dì báwọn sàhábà ṣe máa ń kọ́ súnà tí wọ́n sọ pé Kùránì nìkan ló lò àwọn tánẹ́bì kọ́kọ́ àwọn tánẹ́bì tó bá ló gbà wọ́n gba Kùránì àti súnà ní ọwọ́ rẹ̀ ayé wa di ayé fourteen thirty five fourteen century lẹ́yìn ikú ànábì ó wá sọ pé ká gbé súnà tí àwọn sàábé dààmú lórí rẹ̀ ó rí bí ó ṣe dààmú lórí rẹ̀ ṣẹgbọ́n ọgbọ́ nínú àdìsí sèkọ́ra àdìsí sèkọ́ra tí wọ́n ní ànábì máa ń kọ́ wa ní sèkọ́ra gẹ́gẹ́ bó ṣe máa ń kọ́ wa ní súra kan náà lùkùránì àbúrò rí báwo ànábì máa ń kọ́ wa ní istikọ́ra istikọ́ra ò sí ní kùránì inú kí ló ń wà inú sunna wọn wá náà ànábì máa ń kọ́ wa káàna yu alimuna ali istikọ́ra kàmá yu alimuna sùúrà tàmílì kùránì ànábì máa ń kọ́ wa ní istikọ́ra gẹ́gẹ́ bó ṣe máa wa ní sùúrà náà lè kùránì ó túmọ̀ sí pé bá ànábì ṣe kọ́ àwọn sọ̀hábà ń kùránì bẹ́ẹ̀ náà ló ṣe kọ́ wọn ní kíni o sunna rẹ̀. kọkọ ga sí pé kọ́nà máa jẹ́ kí àkọọ́lẹ̀ orí ibú kó kò lè wa lórí ni gbogbo eléyìí ò lè wà ńlẹ̀ kọ́ wa máa kọ́ máa kọ́ máa kọ́ máa sọ̀rọ̀ òdì sí súnà kọ́ wa máa ní súnà wò ó àdìsí wò ó lẹ́nu rẹ̀ a ní irú apáta o pé kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. màálù tó fẹ́ kan àpáta lápàrọ̀wà fún kó sọ orí rẹ o. a nírò àpáta a nírò àpáta o torí jàǹbá ò lè sòkúta jàǹbá ò lè sòkúta ìwọ ló lè forí sòkúta tí jàǹbá ó ṣe ọ àwa afẹ́ kó forí sàpáta kó yẹ mọ́ bá fọ́ dànù ìfọkúfọ ní ọ̀fọ̀ ìfọkúfọ ló máa fọ́ ọlọ́run ó wa.